jọmọ yín torí pé bàbá ẹgbẹ́ mi iye ọmọ tó orí social media ọmọ ìyá mi kò bú mi gan ó sọ ọ̀rọ̀ pẹ̀lẹ́yàn mo bínú sí ẹ dẹ̀ mọ̀ sí i. èdè ni fún yín nọ́mbà mo dé fún yín ẹ ń bá sọ̀rọ̀ ẹnì kan máa jà kí n bá ṣẹ́tù ó kún ara nǹkan tí mo fi nífẹ̀ẹ́ yín náà dà pé bóyá ẹ̀ ń gbowó fún mi ẹ wá lè tẹ ojú mi mọ́lẹ̀ fi mí pátó tó yẹn kẹ́ wá máa tún wá claim ká ní ṣó tẹ ṣe ń yẹn mo fọ́ náà ṣẹlẹ̀ rí n mi gbé kọ́ mọ́ ẹ ẹ ọmọ yín ni mí èmi kọ́ o dáàdì tèmi ti kú láti 1997 November tó bá jí mi lójú oorun mo kéré gan díẹ̀ ń gbà not too much o mm-hmm. but still mo dá bàbá mi mọ̀ mo dẹ̀ mọ ọdún tí bàbá mi ti kú because tẹ bá jẹ́ pé ẹni mo sọ nínú voice tí mo play tán mo ní tó bá pẹ́ nífẹ̀ẹ́ mi tí mo jọmọ tẹ bí àbí tó jẹ́ pé ti mọ̀ mi láti kékeré ẹ ti spend a lot of money lé mi lórí ẹ̀ ní ẹ̀fà ṣe mí bẹ́ẹ̀ yẹn lórí iṣu ẹ̀ the way tẹ fi ń sọ̀rọ̀ ṣé ẹ wo kọ́mẹ́ǹtì tó ń tẹ̀lé ọ̀rọ̀ yín ah and she's lying ó dẹ̀ ń parọ́ pé òun ló ń kọ́kọ́ mọ̀ wọ́n kí ló kàn mí nínú ẹ kọ́kọ́ mọ̀ yẹn ẹ kọ́kọ́ mọ̀ yẹn ẹ wá lọ claim bẹ́ẹ̀ lórí show òun lẹ kọ́kọ́ mọ̀ òun ló wá mú yín mu èmi àbí báwo ló ṣe jẹ́ wẹ́ ìyẹn ò ṣe é fi gbowó ń báǹkì ṣá ọlọ́run ló mú òtítọ́ èmi dẹ̀ mọ̀ òtítọ́ òtítọ́ dẹ̀ ti sọ mí dòmìnira. So ìgbà tẹ́ wá kọ́kọ́ mọ̀ ẹ wá kọ́kọ́ ń bẹ́ mi sọ̀rọ̀ létà lèmi wá introduce yín papọ̀ ó lẹ́tìkẹ̀ mo ń gbọ́ yín. kó o máa sọ ohun tí mi ò sọ lórí Kwame ìwọ lè jáde kó ní owó òṣìwò ìwọ lè jáde kó ní owó òṣìwò ni àwọn philanthropist ní. I never call Kwame bá mi play nǹkan tí mo sọ yẹn. mo ti play ẹ̀ sìn nǹkan tẹ́ ẹ sọ nìyẹn ẹ ní i'm done ajá ò ní padà síbi èébì ẹ̀ nǹkan tẹ́ ẹ sọ nìyẹn òun mo play tó òun mo ṣe kọ́kọ́ play nǹkan tẹ́ ẹ sọ nìyẹn. and ẹ̀ẹ́dẹ̀ èmi ìtẹ̀ẹ̀dẹ̀ pè sọ́dọ̀ òkété ẹ̀ sọ pé mo pè yín lọ́jọ́ yẹn ẹ pick up ẹ̀ dẹ̀ pè mí padà several times ẹ̀ dẹ̀ pick ẹ̀ mi ò pick ẹ̀ torí mi ní pèkẹ́ torí ẹ ti wọ́ mi níta ẹ lè bọ̀ mí nínú ilé. torí mi respect ẹ kó kété sọ ọ̀rọ̀ kan bí ọmọ tó jẹ́ ń pé ọlọ́run ti fún ní ẹ̀mí kan ẹ̀mí èṣù nǹkan tán lè fi wòyàn títí títí lórí social media tán lè sọ ní èṣù of London ara àwọn orúkọ ẹ̀ o nígbà tá a ṣe tá a ṣe tí Facebook sì ń jẹ́ Facebook manipulator èṣù of London wọ́n tún sọ ní òkété tó bá pèèyàn ní òkété kí ni mí ní òkété òkété ajẹnifẹ́ni ó pèyìn sí orí ṣó ó lu ọgbọ́n àrékèrèké ó dẹ̀ ń ti ọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ as a man ẹni tẹ́ ẹ tó bí lọ́mọ ó dẹ̀ ń ti ọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ lè sọ pé jẹ́ kí n béèrè lọ́wọ́ Kwame kí ló mean kẹ wá bá mi wí lẹ́yìn ẹ ṣẹ̀ṣẹ̀ máa bá mi wí lẹ́yìn màá tún ní kẹ má bínú màá tún padà pè yín tàbí kẹ tún padà pè mí dàmí ẹ má bínú pé mi ìgbé kọ má ní má bínú mi ì rí ni mi ì rí ni ó ti ẹni táìmù kan táìpà di ọmọ mi beautiful ọmọ mi kan bàjẹ́ fóònù mi kan ni mo máa ń fún un téèyàn bá dẹ́ pè mí gbà mí ó lè má fẹ́ gbé fún mi torí ó mọ̀ pé tó bá gbé fún mi mo lè má fún mọ́ tó bá ti lò tán ló máa ní mo ti ní kọ́ọ̀lù òun dẹ̀ kọ́ ọ̀tẹ̀ so mo ní bóyá ó lè jẹ́ bẹ́ẹ̀ ọ̀ kó jẹ́ pé gbà tí mo wà ń bí báyìí mi ò lè rí kọ́ yín kí n má pèkẹ́ ìyá tó bí mi gan àìmọye ìgbà tí máa ń bá mi sọ wọn wọn dẹ̀ ti mọ̀ pé táwọn bá pè mí tí ìbá gbé létà létà máa pa wọn padà mo dẹ̀ máa ń ṣàlàyé everything fún un ẹ lè wá pè mí lẹ́yìn kẹ́ bu mi lọ́jọ́ sunday náà dá pé ẹ máa fi mí pa lójú ẹni tèmi àti ẹ̀ ń jà lọ́wọ́lọ́wọ́ ah ẹ fi mí pa gan no ẹ fi mí pa o. hello mami. <laughs> òkété o báyìí ni wàá rẹ ó dà wọ́n. òkè màmí òkété ò báyìí ní ìwà rẹ o. bí ọ̀pọ̀ ènìyàn ah! kò ní. mọ́ mi wá ti lọ ọ rán mi létí orin yẹn ni. tí Kwame bá jẹ́ ọmọ mi tó tó lè mi ṣe mú Kwame. mo bọ̀ o òkété báyìí ní ìwà rẹ òkété ò báyìí ní ìwà rẹ o ó bá fàmúlẹ̀ ó dà wọ́n ó túbọ̀ pẹ̀lẹ́ múlẹ̀ ó dà wọ́n òkété báyìí ni ìwà rẹ mi ò fọ́ o ó ti rí wàláì ayọ̀ ní tọmọ ọlọ́run èmi ò ní problem o mo fi ṣẹlẹ́rìí mo rí wèrè kan lára àwọn ẹrú ẹ̀ mo fọ́ náà ṣẹlẹ́rìí ó ní orí àkáǹtì mi kan tí mo wà tí mo ti fọ́ọ̀lù mo ti tún fọ́ọ̀lù ẹ̀ lórí fake account ìyẹn tún kọ́ mo bá débi show yẹn bí mo ṣe wọnú fake account yẹn báyìí òun náà gbé wá mo kàn tẹ̀ ní jẹ́ ń gbọ́ nǹkan tí wèrè ń sọ mo gbọ́ Kwame ò ní wà Kwame ò ní wà Kwame dangerous ṣẹ́rí Kwame yẹn kò ní wà tí ọkọ ẹ̀ bá fẹ́ yàwó mi lé tàbí tó bá jẹ́ pé yàwó méjì lọ́kọ ẹ̀ fẹ́ á ti pa kéjì jẹ́ abẹ́ẹ̀ <laughs> ni ṣe ẹ wo mo ti rẹ́rìn yọ pé <laughs> ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké <laughs> Kwame ò ní wà ṣé òun bá mi gbénu lé e ni nílùú òyìnbó tó bá níwà ò lè tọ́mọ ò lè tọ́mọ ara ẹ níbi tó tún máa tọ́mọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ yẹn ó mọ ọlọ́ọ̀ àti àti jáwọ́ sí pé wò ó inú ilé tá a wà yẹn kò súwìtì o mo níwájú ẹ lọ bó ṣe wà nàìjíríà yóò ìtọ́mọ inú ẹ̀ tán débi tó máa tọ́mọ èèyàn ibi tí mo fi jù yín lọ pọ̀ òórọ̀ ọ̀gá ẹ̀ ó lóun ò ní táì mélòó lè rẹ bí débi tó máa tọmọ ẹlòmíì mọ tiẹ̀ ṣérù yẹn sọmọ àbúrò lè lọ lùdé nílé ẹ̀ ṣó pọ́síbù ó ní ìgbẹ́ ọmọ máa ń rin òun lára ni àbí kóun de fọwọ́ òun de pampasì láyé èmi rẹ̀ kọ́ mọ́wọ́ kan fọmọ bu mi ì fọmọ bu yàn ọlọ́run ló ń fún ni lọ́mọ ẹ̀yin lẹ́ni mo fọ̀ sẹ́ẹ̀lì bébì nígbà tó lórí burúkú yín bá ní mi ta ọmọ tèmi bí ah, ó ṣeé ni ọ̀gá yín náà bí kó bí ìwàlẹ̀ kó bí su kóun náà lè gbé kan ta kò ju bẹ́ẹ̀ lọ mi ìdẹ̀ regret pé mo sọ tẹ bá máa kú ni ẹ kú ń sì máa sọ bẹ́ẹ̀ ni tòrọ ọ̀gá yín fẹnu ẹ̀ sọ pé ó ta ó ó ta ó jẹ́wọ́ fún mi o mo ní rìkọ́dì o mo fàyè òun fàyè òun búra o. wọ́n á mú bàbá oní bàbá òun gbàsgbòs gbàsgbòs bàbá pupa wà ń bẹ́ òpè sórí ṣòó kó máa bẹ́ẹ̀ búyàn bàbá pupa ó wà ń bẹ́ẹ̀ ní London ó pè sórí ṣó wà ń pe bàbá oníbàbà ah, ó ga mo ń gbọ́. jáde kó wá sọ iye ìgbà tí mo bẹ òun ní kọ̀rọ̀ ní gbangba ní everywhere gbogbo ẹni tó bá bò mí ọlọ́run ní bò yín o mo ti pe Kwame lórí ṣó ẹ̀rí tí mo ní drop that show tó dẹ̀ drop show yẹn people can testify to it here torí ọmọ tí ẹnu ẹ̀ dàbí. ṣẹgbọ́n wọn làwọn ti pe kwamẹ́rì lórí show pé drop that show kó dẹ̀ drop show yẹn so ọmọ tẹ bá ti pè rí pé drop that show tó dẹ̀ drop show yẹn ẹ má rí i pé mo máa ń gbọ́ràn gan irú òkété yẹn kó pè mí pé ẹ má bínú ẹ jọ kí n dẹ̀ pa show ẹ wá ní mi ò ń gbọ́ràn so tó bá ti wá dípẹ́ ọmọ tẹ́ wá ń bá sọ̀rọ̀ tó ń gbọ́ ó wá dípẹ́ wá bá sọ̀rọ̀ kò gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan ó máa ní ohun tó ṣẹlẹ̀ gangan èèyàn ó wà bẹ́ẹ̀ yẹn ó lóun ò fèsì stylishly everyday kò ní ṣóòmù mo gba ṣóò tó ń ṣe lọ́wọ́ ẹ̀wọ̀n bí ìyá ẹ̀dá ẹni tó bọ́ta tó ní mi ò ní time lẹ́yìn eléyìí iṣẹ́ lágbájá ló wà níwájú mi ó ti sọ́nsìn ó ti lé lọ́jọ́ bíi márùn-ún bíi mẹ́fà iṣẹ́ lágbájá yẹn wọn bí da iṣẹ́ mi ló máa ṣe kú èní tó sì jáde lórí ọ̀rọ̀ ayé mi náà ọ̀rọ̀ ayé ara ẹ̀ mo bá wọn ṣe monetization mo bá wọn ṣe gbá mo bá wọn ṣàwo mo bá wọn ṣe star ṣe dandan ni go give it to another person go give it to another person ṣóun dákẹ́ àwọn ní kémi dákẹ́ gbogbo mo ti ráyè kàtìkàtì mo mọ̀ pé àwọn tán ni dákẹ́ nífẹ̀ẹ́ mi ni bọ̀ mo ń bá yín gangan wé dáadé téèyàn bá ní dákẹ́ má jà ìfẹ́ ni wọ́n ní síyàn mi ò ń bínú sáwọn tó bá sọ bẹ́ẹ̀ bọ̀ kò wá ṣe pé kẹ́ ẹ lọ sọ́dọ̀ òkété kẹ́ máa fi mí pa ẹ ti ní stop ṣóòrè mo dẹ̀ stop ẹ̀ yìí sì tí mi wá stop ẹ̀ ah wọ́n dẹ̀ ń bu mi left and right àwọn ọmọ ogun ẹ̀ ń jáde tó ń rán mi ò rí wọn òun nìkan mo rí ká ní mo wá ń rí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan yẹ́lò ẹ̀kẹ́ máa sọ̀rọ̀ pé Kwame ah ìwọ nìkan kí ni gbogbo eléyìí but ẹ rí pé yes ọ̀gá wọn gangan mo lọ fún ẹ jẹ́ káwọn ọmọọṣẹ́ wúkú ṣẹ́fẹ̀ẹ́ kọ́ rí ṣó ṣe ni ah, ẹ jẹ́ ó ṣe ṣó náà ah, èyí tó bá wà very important ìkan tí mo ní mo ní ìdí sọ́ọ́ ti bá mi sẹ́yìn dẹ̀ yẹn wà very important mo máa analyse ó kọ́ lè má jẹ ìnáwó lè jọlá mo máa analyse tó wà very important ẹni yẹn ní àṣírí tèmi torí ó pọ̀ jáṣírí yẹn máa analyse màá wá sọ fún pé ọ̀gá ẹ̀ tó jó Facebook tó kọ́kọ́ ṣí orúkọ ẹ̀ tó ń jẹ́ Bukky Jesse àṣírí ẹ̀ mélòó ló ti tú tó bá fẹ́ tú àṣírí tèmi àṣírí Bukky Jesse mélòó ló ti tú Bukky àṣírí Bukky Jesse ọ̀gá ẹ̀ mélòó ló ti tú láyé àṣírí àbúrò ẹ̀ mélòó ló ti tú tó fẹ́ tú àṣírí mi ò ní ṣe oríire àṣírí ò ní bò orí ẹ̀ ti bàjẹ́ máa padà wá play yẹn ó lè má jẹnu ṣòyìn tí n bá fẹ́ sọ̀rọ̀ bá wà nù mí tó ń gbé mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ spíkà ni mi wọn dẹ̀ ń dohùn máa gbogbo lẹ́nu tó bá ná àwọn ibi tó yẹ kí n ti sọ̀rọ̀ máa sọ irú eléyìí tí dáàdi ṣe ń sìn kò wù mí kí n sọ̀rọ̀ sí Sunday mo wò pé nǹkan máa ń ṣẹlẹ̀ kéèyàn gbàgbé ẹ̀ torí ọjọ́ kan tèmi àti wọn ti sọ̀rọ̀ nínú ilé but wọ́n tún ṣì wà ń claim pé nǹkan táwọn ṣe dà ẹni tó tún wá sọ fún wọn pé no kò yẹ kán ṣe bẹ́ẹ̀ wọ́n tún ṣì ń bú ẹni yẹn no òun ló jẹ́ kí wọ́n analyse ẹ̀ pé no Kwame Ogona ṣé mo kọlà ni nǹkan tẹ sán Sunday ó yàtọ̀ sí ìtẹ̀ ǹsán lẹ́nu ẹ̀sìn fẹ́ sọ fún mi pé bó mọ̀ ẹ́ ṣe jẹ́ thirty something years àtọ́jọ́ tẹ ti bí kò sọ̀rọ̀ tẹ sọ fún báyìí tí ó gbọ́ sí ti rí kò sí ìtò bá yín ágíwò rè pé àánú ah, kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ náà ìwọ tó bá ní bóyá mo ṣe mistake kò láìkì mi òun fi mí pàǹtà kí ló wá fẹ́ láìkì mi nulẹ̀ fún kò ní ìdìnnà ṣé bàbá tèmi lè wà láyé kó sọ mí nù àbí kó lọ ọ̀dọ̀ tá mi kó lọ fi mí pa kó wá padà pé òun ní dáàdì tèmi tó ń bí èmi so possible who does that. tọ́kì tó ṣe ìyẹ́ yìí tán ìyẹn irúfọ́ sáde tó ń wé wúrúwúrúwúrú ọmọ tí ìyá ò gbéra náà ọmọ tí ìyá ẹ̀ sunkún lórí àwa tá a gba ìyá ẹ̀ lẹ̀ náà rèé o ṣe ti gbọ́ wọ́n ní ọmọ tí yẹ ẹ̀ sunkún lórí ẹ̀ àwọn táwọn gbà yẹ ẹ̀ lẹ́rìí nígbà tí yẹ ẹ̀ sunkún lórí ṣé gbà tí màmá yẹn sunkún ṣé wọn ó ṣojú wọn báwo náà ṣe gba màmá yẹn lẹ ṣé dáàdì òkété ni wọn lọ bá màmá pé màmá ẹ má sunkún mọ́ o màmá ti rúfọ sábẹ́ o báwo náà ṣe ibo náà ti gba màmá lẹ so ibẹ̀ yẹn la máa fẹ́ kán bọ́ọ̀tà padà kan wá ṣanálísìs torí ìtòkété ṣe <laughs> tó ń rẹ́rìn mi understand kán padà bọ́ síta lórí péjọ mọ̀ kán wá ṣanálísìs because Emi gan tí mo jẹ́ speaker mi tí ìgbẹ́kùn ìyá wọn rí ibi tẹ́yìn dẹ̀ ti gbọ́ ẹ wá plẹ̀ fún wa kẹjẹ́ ká gbọ́ sà ẹ ṣe sà mo ń gbọ́ yín. tí ìwòwé jáde ló ti fi owó ra owó kiri ìwọ máa dá. ẹni pé ẹni tó ń rẹ́rìn tẹ́ pè sórí péjì ẹ wo owó ẹ jáde ìwòwò ẹni tẹ́yìn sọ ìhàwé mi ò fojú mi rí ẹnu la fi gbọ́ àfojú rí lè jáde ó tún lọ sórí pọ́ǹpù àwọn ò kàn ń ṣèyàn tó ń lọbẹ ni pa àwọn tó ń lọbẹ gbogbo èèyàn ló ń sọ lọ́tún ló ṣe pọ́n rẹ̀ àwọn ń wọbẹ èmi ń wọpọ̀n torí gbogbo fóònù tí mo nílé àwọn ọmọ mi ní access sí àfẹ́lẹ́ tí mo fi ń ṣe ṣó mistake dẹ̀ lè ṣẹlẹ̀ kì í sáré sí ó yà wọnú kóòdù báyìí báyìí báyìí ẹ wàá bá mi wo kíní báyìí báyìí mo lè sọ pé ọmọ mi bá mi ṣe nǹkan kan bẹ́ẹ̀ correct nǹkan kan bẹ́ẹ̀ fún mi so mi ò kì í lọ bẹ́ẹ̀ torí àwọn fóònù mi dé ó wà very very dangerous àbí kí ni mo lè pè tó yẹ pé nǹkan tó bá ti wò tó stop ibi tó máa lọ rè ń sálẹ̀ lásán ṣẹ́ẹ̀rì ẹ jẹ́ n fi nǹkan kan ràn yín ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀tìrì ṣẹ́ẹ̀tìrì ṣẹ́ẹ̀tìrì ṣẹ́ẹ̀tìrì àwọn nǹkan tí mo ṣe ṣẹ́ẹ̀tìrì ṣẹ́ẹ̀tìrì ṣẹ́ẹ̀tìrì ẹ wá máa wo orí burúkú ìwòkuwò ẹ wá ṣe mistake ẹ ní clear bó ṣe yẹ kẹ́ clear ọmọ àwa tẹ́bí a máa rí rèkúrì ṣódà ẹ ẹ wá rí lẹ́sìn YouTube tọmọ mi lò léni lórí fóònù mi rè tẹ bá rí lẹ́sìn Google tọkọ mi ti bá mi sáàṣì kọ́kọ́ rè ṣẹ́tìrì ṣẹ́tìrì Google ṣẹ́tìrì ṣẹ́tìrì ibi fọ́tò gangan ṣẹ́tìrì TikTok ṣẹ́tìrì báǹkì mi ṣẹ́tìrì kàlẹ́ndà gbogbo ibi tí mo dé ṣẹ́rí kọ́ ṣẹ́tìrì mẹ́sẹ̀gì ṣẹ́tìrì pépà ṣẹ́tìrì eléyìí náà spakase spakase um, let's get started eléyìí another app kan tí mo ṣe ti rí ṣe ti rí gbogbo nǹkan tí mo ṣe ń bẹ̀ lẹ́nu mi òun lèmi ò ṣe ń ṣe customer dáadáa if not ibi tó wà bẹ́ẹ̀ àbá fi orúkọ tó fi lé lórí àbá fún yín kẹ lọ wò ń bẹ sọmọ yín tẹ̀ ń sọ̀rọ̀ lójú ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ìwòwò ẹ̀ jáde ó kárí ayé ó go global àwa tá a fún support rẹ̀ ẹ̀mí ẹ̀ shake ẹ̀mí ẹ̀ gbọ̀n àwa sọ fún pé kò sí wèrè stand up collect your money stand up collect your money a ní kó má sùn things happen dábàá dá mọ́lé ní lójú ẹ̀ àwọn ò tiẹ̀ fẹ́ dá lójú ẹ̀ torí òun kò dá lójú wa ó ti dàkúdà ó ti dàkísà ó dàbí kí n mú ẹsẹ̀ kí n kí n wá kí n fẹsẹ̀ kí n fi gun kí n gun gun gun gun gun kí n gun kí gbogbo ṣèpù ẹ̀ kó yọ díẹ̀ kó má fẹ́rẹ̀ gẹ̀dẹ̀gẹ̀ lókè kó gbẹ́ ń sálẹ̀ mọ́ ìrọ̀ráyè so ẹ ṣé gan. thank you